nígbà tí jẹ́ kó nígbẹ̀yìn nsọmọràn kò tí ì yé torí mi ò ní wá mú lẹ́yìn ẹ̀ ọlọ́run kan àlọ́ àwọn dókítà ò lè mọ yín o ìwé bàọ́lọ́jì ò eléyìí tá à ń sọ yìí o ìwé ẹ̀sìn lèyìn ò ti mọ̀ ọ́ يتضمن الإيمان بكل ما أخبر به النبي صلى الله عليه وسلم مما يكون بعد الموت àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ikú láti ọ̀rọ̀ barzakh ni ọ̀rọ̀ nafkh ni ọ̀rọ̀ àṣewálì kìyàmà ni o àlìkìyàmà yàwùmà kìyàmà ni o sálàyé mẹtì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtọ̀rọ̀ ọ̀nà àtàlìjánà àtẹ̀ntí ó padà jáde àtẹ̀ntí ò ní jáde mọ́ ọ̀rọ̀ àṣírọ̀ ẹ̀kàngẹ́ ní ìsìn ẹnìkan ní sọ́wọ́ ẹ̀kẹ́ nínú sàárè ẹ wá ní wọ́n mọ̀ bí àwọn èèyàn léèrè béèrè wọ́n mọ̀ bí ẹlẹ́ẹ̀kẹ́ máa ń rọ̀ bùkà ṣé wà bí àwọn bàbá kìnínà pé wọ́n rọ̀ bùkà kìlá dúró sẹ́ta wọ́n yùn ṣe láyé àwọn èèyàn àyà kò wọn gara yìí nígbàgbọ́ ní ọjọ́ àkẹ́ àmọ́ tọ́lọ́ rẹ̀ oyè ẹni tí ń sọ gẹ́gẹ́ mọ̀ kó ń parọ́ yìí. kéèyàn máa ní pé tí wọ́n bá ti ní máa ń rọ̀ bókà ànábì ọ̀yàn ojú kílẹ̀ fẹ́ máa bí òun tí wọ́n bá ti ní máa dì inú ká ṣé wàá múra àtijá ní ọ̀yàn ojú sàábì ò ní kí mà kankan lọ́dọ̀ wọn. àbí ṣé amúra àtijá ló sojú sàábì lọ tí wọ́n bá ti ní máa nàbí yókà ẹ̀ amúdà tí wọ́n tẹ́ bá ti ní má dínú ká bá ṣe Ibrahim ọ̀ sọ̀rọ̀ bí wọ́n ṣe fi ilẹ̀ nu Ibrahim tí òun mọ ibi tọ́rọ̀ rẹ̀ ó jà ẹ wọ́n bí wọ́n ṣe pín anabi amúdà tí já ní Ibrahim ní tẹ́ ẹ bá tẹ́ ẹ bá tó bẹ́ẹ̀ kẹ́nìkan ṣe fídíò nísìn kó bú amúdà tí já ní ẹ wájú rọ́dù tẹ́ gbà wọ́n máa gbé iṣẹ́ pè ní wọ́n lẹ̀ ti sórí ibu ni wọ́n máa ṣàkàṣàkà ṣàkàṣàkà yáyé ni wọ́n máa kà lé lórí ni tó bá tó bẹ̀ bí amúdà Tìjàní tàbí kó bú níyàsì kò pẹ̀lú olódò kò kú màá gángan lọ títí náà amúdà Tìjàní tiẹ̀ ní òun ní asáru kankan níbi ìmọ̀ ní tiẹ̀ níyàsì tiẹ̀ tó máa ń ṣe láńgbáláńgbá díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ òun láwọn nǹkan kọ̀ọ̀kan tọkọ tí ò ládùn báyìí ṣùgbọ́n amúdà Tìjàní yẹn lẹ́yìn ibùnà arọ́bí tí ó ní ọ̀sọ̀ báyìí ọ̀sọ̀ báyìí ọ̀sọ̀ iná ní fi máa ń sọ pé ànábì wàá bá òun ní fètètè gbàdí òní kankan tí ọkọ̀ kò lè ṣe rìsáàjì kò lè kọ̀ kankan lójú òní. so ná dáadáa abdulkadiri lòun tún mọ kí ó tó ń jẹ àfàǹtẹ òun ò ti dá àtọ̀rí kọlẹ̀ àwọn ẹ lọ kà dáadáa nípa abdulkadiri jẹ lánàá wákẹ́lá kò dá àtọ̀rí kọ̀ kankan lẹ̀ lórí kù wọ́n dá àtọ̀rí kọlẹ̀ sí lọ́rùn àfa lòun ṣùgbọ́n àwọn onídàádáa ti bí yẹn ọmọ áfíríkà àwọn ọmọ jago àwọn oníbalabala bọ ẹyẹ àtẹ̀jẹ̀ àti ẹ wá wo ẹni tó wà ní ipò àfa tó kí ni wọ́n dá kọ àfa nílẹ̀ yorùbá wọn á gbọ́dọ̀ ká márùn kan má dá kọ ní bùsàbí ní ṣe ń bùsàbí àwọn kan tó ń yẹ ẹ bàbá ní kinní kan ó yẹ ká máa sọ kí bàbá ọ̀daràn ń pè ní bàbá nǹkan ẹtíkẹ́ẹ̀tì pọ́ǹtì ẹ̀ sàábì ò ní kí mà ìlẹ́jọ́ ọmọ sọ pé mọ̀nàfi kí wàá nù sàábì kí wàá lápò ń sòfin àtàwọn ṣe wọn mọ̀nàgí làwọn àwọn oníyàwó twenty five oníyàwó seventy oníyàwó sixty oníyàwó kò níye ìdí òkè irun mọ́. àdánwò ni o lọ́sẹ̀ máa tó nù wọ́n ní kó bá di ọjọ́ alikiyama ẹnìkan ó ṣe ìyàwó ọlọ́run ni ó ṣe bẹ́ẹ̀ bàbá ìyàwó náà ni ó ṣe ànábì ó ṣe bàbá ọkọ àbí wọ́n sà mọ́ sọ wíwèé bí wọ́n ṣe máa ń sọ ọ́nù wọ́n yà wẹ́rẹ́ gan-an tẹ́ ẹ bá tó bẹ ẹ bú àfa kan lẹ̀ yorùbá kẹ wọn tí wọn fojú yé àwọn ìbú àgbàlagbà ṣùgbọ́n ẹ bú àbá dámọ̀ wò láìláìlá tí wọ́n bá ní agbára tí wọ́n bá mọ ọkọ rẹ àtọkọ ọmọ mi rẹ wọ́n fòògùn dán o alóṣèlú ẹsẹ ìbúyàn ṣùgbọ́n kò ní ká mọ tí wọ́n bá ṣe mistake àbẹ́sà owó sòdodo ń tiwa àbá tiwa lọ so tẹ́ ẹ bá sọ pé wọ́n ṣe mistake lásán wọ́n lẹ̀ mú wọn ni bẹ́ẹ̀ náà ẹbẹ̀ kọ wàá lọ wà dé bọ ẹ sọ pé sàbẹ ọ wọn ní èmi tí wọn á lò sínú fi ètè ajá ni ẹbí máa sọ pé ajá ọdà wọn bá ń yọ torí ká Abu Hurairah lọrẹ wọn Abu Hurairah ti máa gbàdísì wa wọn lọ gbàdísì ajá wa torí pé olóńgbò lòun láìkì ní máa gbé kí ẹ bọ̀rọ̀ ẹ tí kuraani ni wàá máa lámtu minal jawarihi mukallibin tó sọ̀rọ̀ asábìlì káfí tó sọ̀rọ̀ ajá sókè wá ní wàhálà mẹ́rin. káwọn àbúrò rẹ̀ ra torí olóògbé tiẹ̀ ẹ wá sọ di ẹ̀ kí wọ́n ti bá wọ́n ti bá ìjẹ́ mùsùlùmí rẹ̀ gan jẹ́ torí pé tùmọ̀ rẹ̀ ní pé ń parọ́ mọ́ ànábì ni nítorí pé òun láìkí olóńgbò ó yè tí ajá ni wọ́n sọ pé ànábì sọ tánábì sì ni mọ́ ń yakulẹ̀ alẹ́ yìí àmọ́ ẹlẹ́mọ̀ akọ́lẹ̀ ṣòbí ìgbà tí wọ́n sọ pé ọmọ náà ni àbúrò rẹ̀ rọ̀ sẹ́yìn pé tùmọ̀ rẹ̀ nìyẹn ṣùgbọ́n tọ́ bá tó bẹ̀ bú ni yá ṣe kí oníyé ni yá ṣe sẹ́ni ọlọ́run mi ò sì mọ dídí òfìjẹ ni Ọlọ́run ní ti rẹ rí pẹ̀lú Ọlọ́run torí ìsọkúsọ rẹ èèyàn kan lé ayé olè kòyàn kéèyàn pé ń kẹfẹ rí ni àwọn ìsọkúsọ yóò dà Ọlọ́run bó sànù wa o ẹja ajórí wọ pé ká mójú tẹsán kankan máa sọ ọ ká máa sọ ọ máa sọ yẹn Ọlọ́run níjà sọnù sọyìí so àwọn kan tó ṣẹlẹ̀ lẹ́yìn ikú tánàbà Muhammad sallallahu alayhi wa sallam sọ fún wa a gbọ́dọ̀ nígbàgbọ́ nù ara pé a nígbàgbọ́ nínú àlùkìyàmọ́ ká sì gbàgbọ́ pé nínú sáré wọn bí yàn léèrè wọn á bí ọ léèrè nínú sáré pé má lọ bùkátà lọ́wọ́ bá rẹ nítorí ọjẹ́ nítorí ọjẹ́ ẹnẹ́mi sallallahu alaihi wa sallam àwọn sàbí sàbí ju gbogbo ẹni bòdì tí wọn lè dàkọ lọ ojú bàbá dàmà lọ ojú bàbá kàmá yìí lọ bàbá kàmá yìí yà bàbá dàmà kì í tiẹ̀ wá ní. gbogbo àwọn àfa ńlá ńlá wọn ju mọ́ málìkì lọ ìmọ̀ málìkì ìmọ̀ mú un abu hanifa mama gbogbo àwọn mọ́mù ńláńláńláńláńlá kò sá sí èméjì mi pé àwọn bàbá adámọ̀ táwọn eléyìí àbíkà àwọn àwọn ọ̀jẹ̀ sọ̀kan tó àwọn eléyìí tó ráwọn náà mọ́tò àbí wọn ní wà tí wọ́n bá tó wọn ni wọn ní wà lẹ́yìn wọn àbí bẹ́ẹ̀ kọ́ ni mọ́tò àbí wọn lè kí lọ́pọ̀lọpọ̀ àwọn afáàlẹ̀ ẹ̀ẹ́dẹ́sàbẹ̀sà mi àbí bẹ́ẹ̀ kọ́ ni tó gbà wọ́n ti gbà pé kódà ìmí inú wọn máa ń sọ pé kò sí ìṣtìhádùn mà lẹ́yìn ìṣtìhádùn àwọn kìnnìkan tó túmọ̀ sí kí àwọn gẹ́gbà kó àwọn gẹ̀ ń ṣe mùjíṣẹ́hídù bàǹbà kí àwọn tẹ̀lé ìṣáàdù àbíjẹ àbíṣáàdù kọ́sọ́gbò àwọn àyùn jẹ́ àwọn tó sàbí anábíyọ̀ wà sọ yìí istaghfiru li akhikum fa innahu al-ana yus'alu sàbí ni o àbí sàbí kọ́ mọ́sìn láyé anábíyọ̀ Muhammad sallallahu alaihi wasallam ẹ àforíjì fọmọ ya yín o tó ní wọn bí léèrè níbèrè nísìnyí o lẹ́yìn bá ti lọ tán Imam Maliki Abu Hanifa imaamu ahmed imaamu shafi gbogbo àwọn imaamu ńláńláńlá kò sẹ́ni ó tó sàbí nù wọn sẹ́bẹ̀ náà ibẹ̀ kọ bọ́ba sì fẹ́ ní a munafiki wọ́lọ́mọ bí tó ti rí munafiki ti bọ́ àánú fámìlì rẹ o kò sí munafiki nù sàbí anabi sọlá àlẹ́ wa sọlá nínú fámìlì ti ẹni bá ń sọ sọ ní munafiki wa tọ́yì pé anabi kírun síra ó tún ní istaghfiru li akhikum ó tún mọ̀ sí pé lẹ́yìn ìṣe kìíní o kì í ṣe munafiki àbí nù sákìlẹ̀ àbá ọmọ ya yín lélẹ́yìn ó ti pè ní akhikum ìjọ kírun sílá àti ọ̀yọ́ kírun sílá ọlọ́run sọ fún kí wala tusalli ala ahadin minhum mata abada ama Umaru sì sọ ká anabi kọ́lọ́n tó sọ Al-Qur'ani kalẹ̀ mo rò pàlà yẹn ti ara rẹ̀ dẹ̀ tún níyẹn pa anabi ò máa kọ̀kọ̀ ní tíyẹn bá fi hàn ní máa mà kí ló ń wá kọ̀kọ̀ kiri sí tó ń lọ lé tó ń ṣe bí wèrè ẹ̀yẹn wà nínú ọmọlẹ́yìn anabi tí ò máa àfàlù ẹ̀ kọ̀ má débi kọjá mọ̀nàfíkì ó sì kírun sílá ní tó hàn sí ní bá hàn sí yẹn lè nítorí hàn sáà nẹ́bí ló fi bá lò ó sì kí wọn sílá ó má rò tó mọ nǹkan mí rẹ complain sáà anabi gbà ọ̀dọ̀ àwọn torí pọ́tà kan tó mọ orí àwọn yẹn ti dàrú ẹnìkan kan kankan ó ní kí ní pé ó ti rí báyìí ó sì gbà gba tóun sọ kódà kó ṣe pé ti ń sọ nípa rẹ̀ tóun mọ̀ nù tó hàn sí mo rò ayé tí kálukú bá mọ̀ ní ó òní ọ̀sán o ẹni tó ọmọ aburú kankan pa rẹ tó kẹ́ni kankan kan sọ fún pé aláburú ni kí wọn náà sì gbà orí yẹn ti dàrú nígbà tí nǹkan ti rọpò sí ọ lórí ohun àrùn sọ̀rọ̀ ń pa rẹ̀ ànábi sọ̀rọ̀ alẹ́ sọ̀rọ̀ kódà ànábi tó aso aṣọ rẹ̀ fún wọ́n tó wọ̀ fún ọmọ rẹ̀ request fún pé aṣọ mo fẹ́ kó aṣọ tó wọ̀ yìí mo fẹ́ kí bàbá mi wọ̀ wọ́nà yẹpẹ̀ ànábi tó bọ̀ fún sallallahu alaihi wasallam torí pé kò mọ nǹkan tí ọ̀dà ń pa rẹ̀ títí tọ́lọ̀ fi wá ní hmm, tí wọ́n mọ̀ rún sọ lọ́kọ̀ rẹ̀ tì lẹ́yìn ọ̀dà. mo rò pé agbọ́ mi ẹjọ́ rí ó pé ká gbẹ́sìn yìí dáadáa o káyàn kan máa dà á lórí ru gba àwọn wáàsí burúkú kíyàn sì mọ̀ máa gbọ́ rárá tíyàn bá ti kílìkì báyìí tíyàn ti rí pé àwọn tí wọ́n wí láwọn ní báyìí tí wọ́n ṣe bí ìwèrè ní tí wọ́n mú tẹ̀síwá lọ. <laughs> láàdọ gidagidi ṣé nǹkan tó nù láàdọ gidagidi tó ń jẹ ẹ gbá wọn ló ká so yóò ra yẹlẹ yóò mọ.